àti ké ìfẹ́ràn ó wúlò fọkùnrin ó wúlò fọbìnrin kò síbi tí ò ti wúlò ó dẹ̀ wúlò fọbìnrin gan wúlò fọbìnrin gan ó tún wúlò fọkùnrin torí ó máa ń tíráàtì obìnrin lọ́pọ̀lọpọ̀ ẹ má jẹ́ ń fọ̀rọ̀ gùn kí n tó sọ nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ bá mi wá ìlẹ̀kẹ̀ ìtùn ìlẹ̀kẹ̀ ifá ìkó dídẹ kò sí nǹkan tẹ́ ẹ̀ mọ́ kò sẹ́ni tí ò mọ́ ẹni tó ń pè ní ìkó dídẹ o ìyẹ́ ẹyẹ awoko ló jẹ́ ìkó dídẹ original ẹ bá mi wá kòrò fún ẹyin ìbílẹ̀ ẹyin adìyẹ ìbílẹ̀ tán ti adìyẹ tó pa ọmọ tó pa ẹyin ẹyin tó pa kù kí ni tó ti yọmọ inú ẹ̀ tó jẹ́ ẹyin àpapọ̀ yẹn shelled shell ẹyin yẹn lẹ máa bá mi wá bó jẹ́ bó jẹ́ méjì bó jẹ́ mẹ́ta lè rí ti tó ìwọ̀nba tẹ́ bá ti rí ẹ wá àbèrè àbèrè ó lè má ju bí ẹyọ kan àbí méjì mẹ́ta ó ti tán kejì gbàgbèrè yẹn wá pọ̀ gangan bí méjì mẹ́ta ó ti tó ẹ wá bá mi wá gíláàsì ẹ lọ lé àwọn bábà àbí hairdresser gíláàsì tán ti ń lò tán fi ń wo tí gbogbo èèyàn ti fi wojú wojú wojú tó ti pẹ́ tán ti ń lò táwọn èèyàn ti fi wojú tán ti fi iṣẹ́ dáadáa torí ṣíṣe èèyàn ti fi wojú ẹ̀wà kékeré bí òjì ẹ̀ fi fún ìgò kékeré kan ẹ wá bá mi lọ gbogbo kínní ẹ bá mi lọ ọ papọ̀ kó kúná kó da powder ẹ mix ẹ mọ́ any powder tẹ bá ń lò ìbá eh, eh, foundation whatever you are using ẹ mix ẹ mọ́ ìbá jẹ́ white ẹ mix ẹ mọ́ white nílò àwọn ẹ máa ń lò <laughs> ẹ mix ẹ mọ́ tẹ bá ti mix ẹ mọ́ ẹ máa kó jáde powder tó dáa lọ́pọ̀lọpọ̀ ni